وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى قد كان يجمع يقال بجمع كرامات العلياء وكان يجمع يجي nínú àwọn ẹni tí kàràmẹ́tì ìṣẹ̀lẹ̀ gbọ́ wọn àwọn ẹni tó aṣọ wa bẹ̀. bákan náà wà á sọ́dẹ̀rẹ̀ tàbí ìlú láti lọ sàhábẹ̀ tó tẹ̀lé. kẹ́wọ́ ti karameti isele gbo tẹ̀lé tí àwọn ẹni tó tele ti se ti awon eni ninu ojo láti mẹ́nu bà ọ̀pá kan. nínú karamáàtì ìdúntẹ̀lẹ̀ gbowó àwọn ọ̀hádà. Bákan náà àwọn tàbírí àtàbírí lédè lárúbáwá wọn mú látara tàbíọ̀n wọ̀tàbíọ̀n lọ́gọ́tàn هو التالي التابع للأربعة ìtumọ̀ rẹ̀ ní ẹ̀ẹ́dẹ́rì ẹ̀ẹ́dúntẹ̀lé kan. ṣùgbọ́n ọ̀sọ̀lá ìgbọ̀pọ̀ ha lọ́dọ̀ àwọn olùmọ̀lẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà ẹ̀ẹ́dẹ́rì òun náà lẹ́nu tó وآمن بالرسول صلى الله عليه وآله وسلم ومات على ذلك òun náà ní gbogbo ẹni tí ọba àwọn tàbí lóba orí wọn wọn mọ ọpàdé àwọn tàbí òbí gba ànágbà Muhammad sọlọlọ àdìsẹlẹ náà gbọ ọwọ́ akúlórí ìgbàgbọ́ òdodo ẹ ilé ẹ láńpẹ ní àtẹrẹrẹ àwọn tábìrì yẹn àwọn náà lára. ọ̀nbẹ nínú wọn ẹni tí ọlọ́run ọba kọ́ kíkíkí àwọn karamáǹtì wọ̀nyí ọ̀tẹlẹ̀ gbọ́wọ́ wọn. nínú wọn wọn ní kibari wọn náà ní alhassan albasri rahimahullahu ta'ala. wọn ní alhassan albasri ọ̀farapamọ́. الحجاج بن يوسف الثقفي حجاجي فدني قد يكون هنا ويغارينا فدني قد يكون هنا ويغارينا فدا وقالوا يكون سعيد ابن جبير سعيد بن جبير رحمه الله قتله الحجاج níjọ́ kan lórí kí wọ́n lọ mú Al-Hasan Al-Basri wá wọ́n ẹ̀dọ́ mú Al-Hasan Al-Basri dé wọ́n ní à ń gbọ́ à ń gbọ́ nípa dáhùn à ń gbọ́ nípa ohun tó ń sọ nípa wa sọ́ra rẹ̀ ẹ̀jẹ̀ nìyẹn yóò gbọ́dọ̀ sàkọ́bí ọjọ́ gómìnà fún ilẹ̀ Iraq Al-Hasan Al-Basri tòun sì jẹ́ ara lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ti wà ní ẹ̀rọ. àjọjù ló yóò dùn sọ̀kọ̀ bí ìgbà tó ní kí wọ́n pe àkàtà lọ́lọ́ fi wá lọ́la gbọ́ gbogbo tó ń sọ lọ́sọ̀rọ̀ rẹ̀. àkàtà lọ́lọ́ fi wá sọ pé ṣé gbogbo dáa sọ iná ẹ̀lẹ́sìn láǹfààní àdúgbò ọ̀dájú ẹgbẹ́ apá kan parí ẹ̀ tí ì lọ gbogbo ẹ̀ torí ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ká fún yín ní gbogbo tá a sọ pọ́ àdẹ́gbẹ́ àtàlàyé sẹ́kọ̀ àwọn olùmọ̀ wọn ìbẹ̀rù àwọn olùmọ̀ máa ń láyà nítorí kò dodo wọn gbé lọ́wọ́ wọn kì í sòkù lọ wọn tó wà kankan lọ́dọ̀ ẹni tìjọba fẹ́ lọ́dọ̀ rẹ̀ ìkọ́sí ìgbà tí wà kankan lọ́dọ̀ èèyàn ojú rẹ̀ máa kúrú àhàn rẹ̀ máa rọ́. Gbàtí wọ́n bá ti wà nǹkan lọ́dọ̀ ẹnìkan tó ti sàbòsí kan sí pamọ́ kí ń bọ̀ lẹ́rù. Ó ní kì í ṣe gbogbo tá a sọ lẹ́ni gbọ́. Mélòó nínú tá a sọ lẹ́nu? Tẹ́ ẹ bá fẹ́ láti gbọ́ ń tá a sọ, a jẹ́ pé ẹ tẹ̀sí mi sí láti gbọ́. Òṣùgbọ́n ètò gbogbo ògbà. náà ni ẹ̀yẹ kí èèyàn sọ̀rọ̀ alẹ̀ ẹni tó fẹ́ fi dínà rẹ̀. wọ́n wá alhassan lọ́gbìn gbà kan ní wọ́n wá wọ́n wọlé rẹ̀ nínú karamẹ́tì rẹ̀ lọ. wọ́n wọlé rẹ̀ lẹ́ẹ̀mẹ́fà àwọn ìsọ̀tún ní kó mu wá. فدعا الله عز وجل فلم يروه. قلت بلون ọba tó ga tó gbangba ọlọ́mọdé wo rí mi kò sí rí ẹgbẹ́ ń pa àwọn wọlé tó ti wà. subhanallah ẹni tí ń wọ kọ́dà ó ti máa wù báyìí ọ̀ṣun máa yóò máa kó kiri làwọn rí. Allah nítorí pé àwọn ẹni tó bá ti ti sọ náà ọlọ́run ti pa wọ́n ti. àwọn tí wọ́n ṣe ní ọlọ́run ọlọ́run bá ti dá wọn dára wọn. bákan náà ọ̀kan nínú àwọn Khawarij ó ń fara ni alhassan al-Basri bakri alhassan wá bakri fún sí pé oko mẹ́yẹ́ tẹ̀ ó sì ṣubú lẹ́ẹ̀kan náà tọ́ yẹn yọmọ fẹnu wa rọ kí ló lè ṣe kí ló fẹ́ ṣe fún mi ha ọmọ tani nínú àwọn ẹrú ọlọ́ọ̀ náà ló ló ti pè fún ọ tuntun lẹ́ẹ̀kan náà ni ó sì mú ọ lórí olú ọba ni kí máa ṣẹlẹ̀ ọ̀dà torí di eléyìí èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ gidigidi eléyìí bẹ́ẹ̀ nù karamat alḥasan al-basri ẹja tó wọ ọ̀kan nínú àwọn tẹ̀míì gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣẹ́kù islam rẹ̀ tẹ̀mí yá wọ́n sọ nínú jùlọ àwọn al-Furqan bayna awliya ar-Rahman wa awliya ash-Shaytan ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn ẹni ọlọ́run ẹ̀sìn tó gùn tó kú fọkàn wọ́pùlà wa sọ yìí gbé. اللهم لا تجعل لمخلوق علي منه wọlọ́n kan fi ààyè rẹ̀ múlẹ̀ fẹ́nìkan nínú àwọn èèyàn lórí mi bẹ́ẹ̀ nìkan ọ̀rá yìí tèrè kó tèrè sẹ́wọ̀n kẹ́sì ti kú ó ti ṣe kẹ́nìkan ní ọ̀gẹ́ tọ́ abẹ́lé ti ni pé ọ̀kan náà rẹ̀ ti tó àlẹ́yìn lọ́mú kan bẹ́ẹ̀ kó gbọ́n máa tó. sọ̀rọ̀ kí lọ́mú bẹ́ẹ̀ lónìí tó bá ti lọ́la ga nígbà tẹ́sí rẹ̀ kú lójú ogúnjọ́ sí ta ló kọ́ lẹ́sìn ní. sẹ́yìn ìrègùn bẹ̀rẹ̀ owó abẹ́ náà kọ́ lọ má fún ẹnìkan láyé àti rí ìrègùn tẹ̀sí. tọ́ àwọn ènìyàn ọlọ́run o ìgbà tí ọ sọ bẹ́ẹ̀ ودعا الله عز وجل قلت بلهم فأحيا الله فرد فأحيا الله له فرده ọlọ́run bàbá dáìmí padà sẹ́sìn rẹ̀ lára lẹ́ẹ̀kan اللهم لا تجعل لمخلوق علي منة قل má jẹ́ kí ẹnìkan ráyà tèrè kó sí. ó sì bẹ́ẹ̀ lọ́run ọlọ́run bá dẹ́mi ní ìgbà tí wọ́n jagun jagun jagun ọdún dán ọwọ́ adélé ogun ẹ̀sìn délé ọwọ́ sọ pé ìwọ ọmọ mi ìtẹ́tà tẹ́tórí ẹ̀sìn yẹn lọ yọkù o nítorí pa àyà lọ́dún èèyàn ni ọmọ bá sáré lọ gbé ìtẹ́ tó wà lórí ẹ̀sìn gbígbé tí wọ́n gbé ìtẹ́ báyìí ẹ̀sìn kúlẹ̀ kànáà ni òtún àti pé ọlọ́run bá gbà ọlọ́ ẹ̀sìn lẹ́nu ọlọ́ ẹ̀mí ẹ̀sìn lára títí tí wọ́n fi jagun tán eléyìí bẹnu karamáàtì tani wọ́n fúlá wọ́n ò ṣe é fàkìlọ́wọ́. ebi tó pa wọ́n fúlà ń jọ kan ọ̀ ní ìlú kan tí a ń pè ní al-ahwal ọwọ́ abẹ náà ó sì sọ ọ́ pé kọ́nà ọgbọ́n fún lóúnjẹ. ó ti bẹ náà nígbà náà ó fún un lóúnjẹ ìtì ìdẹ̀bí nù kan ti jábọ́ lẹ́yìn rẹ̀ ó jábọ́ nínú àpò àárí rẹ̀ ó sì jẹ nínú dẹ̀bí nù yìí aṣọ tí dẹ̀bí yìí ti ń nù ẹ̀ ó sì fi fún ìyàwó rẹ̀ ọpẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ó tó di wípé aṣọ ògbò. ní ọjọ́ kan wá fúlàní òun kan náà ọ̀rùkẹ́rù kìnìún kan bá wá bá lóru ẹ̀yìn sì mà kọ́nà kò wá. títí ẹ̀ bá ń kírun tọ́mọ alẹ́ kan tọ́ba gan sórí ìtẹ́sí yẹn ti ń kírun tẹ̀yàn lé títí tí ọ̀ lọ. tàkìtì ọ̀bá lọ èèyàn lè padà kúkú sáko mi títí tí ọ̀rẹ́. pàápàá jùlọ alẹ́ ni ṣùgbọ́n wọ́n fìlà òun kírun kìnìún lọ́wọ́ abà lóru. nígbà tó sálámà wọ́n fìlà wa sọ fún kìnìún pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń kọ́ mi nù ọ̀yẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀lmọ́wẹ̀. tọ́ba rí bẹ́ẹ̀. Ada ń pé màá wá rìsíkì mi níbòmí ẹ̀ yàtọ̀ sílùú yìí. ni ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá rí báyìí màá wá rìsíkì ni kìnìún ń pẹ́yìn dà lẹ́ni tí ń ké òbí rẹ̀ lẹ̀. Uqba ibn Nafi radiyallahu anhu ní Tunisia sẹ́nẹ̀tà hamsin lẹ́lẹ́dìrọ̀ ní ọdún àádọ́ta lẹ́yìn ìdúrà nàbì sallallahu alaihi wa alihi wasallam. Uqba ibn Nafi ọ̀gbẹ́ fi Kairouan ti kápítà rẹ̀ ní North Africa. ṣùgbọ́n lu Kairouan yẹn tí wọ́n fi ń pè ẹnìkan ní ibùnà Abi Zayd al-Kairouan. ìlú kẹrawáàní yẹn gbà yẹn ó kún fún àwọn ẹranko àwọn ẹranko àbìjà àwọn ẹranko olóró ìlú wọn kún bẹ́ẹ̀ ṣùgbọ́n rọpò ẹbùnú náà fẹ òun sì pé dáadáa ibi tábì ṣe kápítà wa náà ọwọ́ àtijọ́ láàrin àwọn ẹranko yẹn ó ti kó túbà ó ní àyè ètò. ẹ̀yin akeke, ẹ̀yin ẹranko olóró gbogbo tó wà mí. wọ́n fi yẹ yín pé ẹ ara yín kẹ̀m̀pì ìlú ìsílẹ̀ gbogbo dọ̀là. torí tí bá èmi àti àwọn ọmọọmọ ànábì sọ̀rọ̀ wá àlùsílẹ̀ ọ̀dà ààfin mà. ìlú ìyàwó subhanallah ọsọ bẹ́ẹ̀ nígbà tí ilé òbí má gbogbo àwọn ẹranko ìpara wọn wọn kóra wọn kó lù ìlú wa dàbí ìgbà tí òbí ti ẹranko olóró kan bẹ́ẹ̀ nínú àwọn karamẹ́ǹtì tiẹ̀ náà òun náà ní pé wọ́n ní máa ń gbọ́ ìrun pípé láti inú sàárẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam lákòókò àwọn àrùn nígbà tí ọ̀sẹ̀ nìkan kan ní mọ́tíláṣí sákòókò òun bá ti yọ ọ̀pọ̀ sí ìrun pípé ń jáde wá láti inú sàárẹ̀ ànábì Muhammad sallallahu alaihi bákan náà òwe yìí alukọ́rùn-ún إذا النبي صلى الله عليه وسلم كان عمر بن الخطاب رضي الله عنه ipe ara yemen ní òwe ìṣùpàlù ọlọ́run ti fi gbígbà àdúrà sí lẹ́nu tọrọ bá rí tọrọ lọ́dọ̀ rẹ̀ kó kọ́ta àdúrà pọ̀ báyìí ni Umar bẹ̀rẹ̀ sí ní wọ́ òwe ìṣùpàlù lójú ayé ànábi tó máa sẹ́là pọ̀ yìí gbàdá ànábi kú láyé Abubakar pọ̀ yìí ìgbà tí Umar tó di khalifa ni Umar tó rí òwe ìṣùpàlù. Umar wa sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ kíkọ́ sàdúrà kò sọ̀rọ̀ kíkọ́ sàdúrà kò sọ̀rọ̀ àìsàn àti ọ̀pọ̀lọ̀ máa ń gbàdúrà lé rẹ̀. Pẹ̀lẹ́ yìí ni òwe àlùfáàlù. Nígbà tí òwe ìsòkú wọ́n bá nínú àpàdé aṣọ rẹ̀, àwọn aṣọ funfun funfun téèyàn máa fi sóògùn lára tí ò ti sínú àpàdé tẹ́lẹ̀ aṣọ tí ò sínú àpàtì kó tó kú wọn bá nú àpàtì. wọ́n ti wá lọ rí sáré nǹkan sẹ́nìkan ọ̀gbẹ́ ti tẹ́lẹ̀ tó ti wà gbígbẹ́ wọ́n rí ibẹ̀ ni wọ́n ti wọ́n ìsìn aṣọ yẹn ni wọ́n ti dàbò lára. sábà wọ àmọ̀ ọmọ àrọ́kùbà ọmọ afọ́rọ́kọ́dẹ̀lù. ọ̀kan náà ń tẹ̀wé ẹ̀yìn ni ó ń kírun ọjọ́ kan ní ọjọ́ tó ooru mú gan tó oòrùn mú gan ọlọ́run ọba ó sì darí ẹ̀sùn òjò wa ó wá sẹ́yìn lé lórí eléyìí sí eléyìí náà nù jẹ wọ́n ní ọmọ yìí. àwọn ẹranko àbìjà máa sọ nígbà tí òun náà máa ń sọ ajá àwọn èèyàn rẹ̀ nígbà tí wọ́n bá lọ sójú ogun ó máa ń sọ bá ń tó lọ sójú ogun pé ẹ máa ń sọ wájú èmi náà máa ń sọ yín lẹ́yìn ẹnikẹ́ni tó dùn lẹ́yìn àpinnu ibi àyíbá àmà tẹ bá gbàgbé kankan àyíbá àmà ẹnìkan fẹ́ tọ̀ ẹnìkan fẹ́ sígbọ̀nsẹ̀ èmi àwọn àti bọ̀. àsìkò tó ń tọ́ wọn ọlọ́run wá mú àwọn ẹranko abìjà àwọn ń sọ̀rọ̀ eléyìí náà bẹ́ẹ̀ ló karamẹ́tì àánú ìdùnnú ọ̀gbẹ́ ìdùnnú fọ́nfàlẹ̀. bákan náà mẹ́tọ̀rọ̀ ìdùnnú àtìlẹ́ wọn lò náà gbogbo bàtọ́ bá ti wọlé rẹ̀ máa àyè sábàḥàtìmáàhù àníyẹ́sọ̀rọ̀. gbogbo àwọn abọ́tọ̀ wà ní olè ọmọ ti tẹ̀fé tó lọ́wọ́ subhanallah gbogbo abọ́tọ̀ wà ní olè ní olè subhanallah la ilaha illallah gbogbo abọ́tọ̀ ní la ilaha illallah. Ẹ̀kẹ́ yìí tó wá sílẹ̀ ẹ̀ sílẹ̀ ni. Ìgbọ́n subhanallah tó túbọ̀ sí pé nínú àpọ́nlé lọ sí. Bákan náà wọ́n ní mítrọ̀ bí ohun àtọ̀rẹ́ rẹ̀ kan lọ́jọ́ kan nínú òkú wọ́n sì mú kòkókò kan lọ́wọ́ etí kòkókò yìí ti di àtùpà tọ́mọ́lẹ̀ fún wọn wájú òru ni wọ́n lọ òkun púpọ̀ kòkókò tí wọ́n á mú lọ ọba ti pọ́ sanná subhanallah òkú ọlọ́run eléyìí ṣẹlẹ̀ sí mítrọ̀ àti ọ̀rẹ́ rẹ̀. eléyìí ń jẹ́ díẹ̀ nínú àwọn nǹkan tí ṣe kò lè tún àmì sọ fún wa ìkọsẹlẹ nínú àwọn karamáì sáwọn ènìyàn Ọlọ́run wọ́n ṣàlàyé ìtòsẹlẹ sáwọn ènìyàn Ọlọ́run nínú tíra ẹ̀ka náà tún irú èsì máa wáyé ní àwọn ẹni náà máa pè ní kẹmí oná ní irú rọ́tíwọ́nà pa ìbá àfẹ lọ gbókù sọ̀rọ̀ àwọn àwòlíyá òṣèré kọ́ ẹnìkan ni wọ́n lè sọ fún ìfẹ́ lọ gbókù sọ̀rọ̀ yóò fi kó lọ bá sọ̀rọ̀ tó ń lò fọ́nà àwọn gba lẹ́tà wa látọ̀dọ̀ rẹ̀ gbogbo eléyàn kọ̀ yà wá lẹ́nu nítorí bá ṣe kọ́ à ẹ̀mọ̀ mínísítírì tẹ̀ gbogbo bó ṣe dá nǹkan lọ́ àlẹ́ gbogbo báyìí ń ṣe polúkúrú mọ̀ṣù làṣẹ fún yóò máa dáhùn lóhùn ẹni tó kù yéésù ní kí ẹ wá gba lẹ́tà torí ẹ̀ nígbà tẹ̀lé àti sọ pé gbogbo ẹ̀ tó wá lóhùn rí lẹ́tà gbà láti sàárè ìgbà ẹ̀ gbogbo mu wá. àwọn ti pẹ́ láyé àwọn ti lórí ìrísí bèbí fún àwọn lẹ́sìpírẹ́ǹsì èwo ni lẹ́tà táṣẹ́tà lè kọ yàtọ̀ sí ìdíyàn pọ̀. tẹ̀lé ìfihàn wa wípé lẹ́sẹ̀ títí ẹni ọlọ́run ipò tó ga gan ni ipò tó ti ṣe gbé kò sí ọ̀nà kan tí yẹn lè gbàgbára gbóná di ẹni ọlọ́run yìí láì jẹ́ pé yẹn tẹ̀lé lánàá tọ́lọ́ ala inna awliya allahi la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wa kanu yattaqun ẹsẹ̀ ti ń gbọ́ àwọn ẹni ọlọ́run kò sí ìbẹ̀rù fún wa bẹ́ẹ̀ sì ni kò sí ìbànújẹ́ tálẹ́ ni ọlọ́run tí o ti bẹ̀rù fún nípa tí ó bá wájú tí o sì ti bànújẹ́ fún nípa tó sílẹ̀ sílẹ̀ ayé àwọn náà ni alladhina amanu wa kanu yattaqun àwọn tó ń gbọ́ náà bá kọ́ wọ́n sì ń páyà rẹ̀ àwọn lẹ́ni ọlọ́run tí o ti bẹ̀rù fún àwọn lẹ́ni ọlọ́run tí o sì lóyà fún ó wu gbogbo èèyàn náà láti jọ kanu ru ẹni tí dáadáa yọ ọ̀tọ̀ gbogbo wa ló wù láti jẹ́ nìkan ilẹ̀ ní dáàpé a ah, ọlọ́run ti dáadáa fún náà ọlọ́run pọ́nlé ọlọ́run yẹ sí. ṣùgbọ́n gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn àwọn nǹkan sani tó ti gbé èèyàn ò lè ní èèyàn ò lè dínkù yẹn láì jẹ́ pé èèyàn ti sọ̀lọ́ èèyàn lè ní èèyàn lè dínkù yẹn láì jẹ́ pé èèyàn lè ní èèyàn lè dínkù yẹn láì jẹ́ pé èèyàn nípa ayọ̀ ọlọ́run ọba wa torí de lé ìgbà yìí sẹ́wọ̀n ní ta ní fẹ́ láti dẹ́mi ọlọ́run ọ̀dà tó gbogbo aláàáwọ̀ ìwọ́n ta lẹ́nu tó lè ti tẹ̀ rẹ̀ ọ̀dà tó gbé ọ̀pọ̀lọpọ̀ nínú wa a lè fèèdì nítorí pé ká gbọ́ náà bá gbọ́ lódodo táàtì ń páyà rẹ̀ lódodo alladhina amanu wa kanu yattaqun àwọn tí gbọ́ náà bá gbọ́ tí wọ́n ti ń páyà rẹ̀ àwọn náà ni lọ́dọ̀ àti tẹ̀lé tó náà lẹ́bi sọ̀rọ̀ wá àwọn àríwá àrí òṣèlú ìtọ́jú àlọ́dọ̀ tí wọ́n ní kíkà wọ́n ti ìtọ́nà ti lọ́nà ẹ̀yẹ wa lórí. kìí ṣe wípé kí wọ́n wá tara wọn rí nǹkan ìmọ̀ nǹkan ìyàlẹ́nu pé ẹ́ lágbájá gá eléyìí kìí ṣe ọ̀nà àwọn tí tẹ̀lé tó náà. tí ẹ̀ ní pé tí mo gbọ́ lọ́ngbọ́ tí mo ti payà rẹ̀ ìjẹ́ni tí tẹ̀lé tó náà mọ̀ tí mo gbọ́ lọ́nà tí mo ti payà kìí ṣe pé tiẹ̀ ní wípé yóò fẹ́ rí dájú wípé kàràmátì kàtẹ̀lẹ̀ gbọ́wọ́ àwọn nǹkan àmì ńlá kàtẹ̀lẹ̀ gbọ́wọ́ kìí ṣe dantí tẹ̀lé súnà torí ẹ̀mí ti dé pé ẹ̀rí pé pípísìtì ẹ̀ wà lóbi ti ayé tiwọn. wọn à ní máa parọ́ fún ọmọ pé tí ọ̀sẹ̀lẹ̀ sáwọn tẹ̀lẹ̀ wọn sì ní máa fọ́n sọ pé tí ò lè tẹ̀lé lè tẹ̀lé sáwọn yàtọ̀ sí àwọn ẹni tó dẹ́gbẹ́ àwọn tẹ̀lé lánàá tó yàtọ̀ sí súnà. ẹnì kí púpọ̀ lè wọ́n mọ̀ ṣe kankan nítorí gbọ́dọ̀ fẹ́ dínkù kan tí ó mú àwọn àtẹni tí nǹkan lálálálá tẹ̀lé gbọ́wọ́ rẹ̀. àwa ti mà gẹ́gẹ́ bá a ti ṣàlàyé síwájú wípé ibù kàràmá ti ta ní ṣẹlẹ̀ sáwọn àwòlíyá ọ̀rọ̀ àmàlì yìí ìyẹn gán fúnra ẹ̀ ò lè mà sí. nígbà kò sí palẹ̀ mọ́kẹ́ pàtàkì fún ẹran ní ìsìn o máa rìn lórí omi àrùn àpòlù ti sáà kékeré ọ̀dẹ yẹn ni. lọ́sọ̀rọ̀ pé ni wọ́n ṣùgbọ́n tó máa bá ti tó fẹ́ fi àpọ́nlé àti àdúró tó ń ṣe fún ọ wọn lónìí tó bá nígbà tó tí wọn náà mọ̀ àwọn ẹni àwòrán ẹni gbọ́ wọn àti ní retí kékeré nìkan máa yàn àwọn lórí dáhùn òsè torí ẹ ẹrí pé ìlànà súnà yẹn subhanallah aláfíà ìrọ̀rùn pátápátá bá a torí ẹ ló ti jẹ́ ìgbé nínú ìlànà súnà kò sí polú ìgbéni táyà ẹnu àlà òsè bẹ́ẹ̀ tí n tí sì mú wọn gbé ọ táyà ẹnu àlà gan islam ọgbà kò torí ẹ ló ti jẹ́ ìgbé nínú ìtẹ̀lé tọ́lọ̀ ìbẹ̀rù ọlọ́run ìgbọ́lọ́run ọba gbọ́ kìí ṣe tá a gbà lílò pẹ̀lú rẹ̀ ni pé a fẹ́ dípò ẹni tí ọwọ́ àtẹni tó ní kàkàràmà kẹlẹ̀. ṣùgbọ́n tí wàá di kíkà sí lọ́kọ́lọ́ ọba ti fẹ́ fẹ́ ká ti tẹ̀lé bí ẹ̀ tó ti fẹ́ fẹ́ wàtá irú fírọ̀fìl ọmọdé wọ́n ní kí n tàwọn tàbí lásán kì í ti tàwọn tàbí rìn lásán ìní kàràmà ti tẹ̀lé gbọ́wọ́ wọn àwọn míì náà nínú àwọn ẹni tí èsì sàbí tí wọ́n ti ṣe tẹ̀bẹ̀rì nínú àwọn oríṣiríṣi èèyàn tẹ̀jú ọmọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kàràmẹ́sì ni máa ṣẹlẹ̀ sí àwọn náà yóò sì máa ṣẹlẹ̀ síjọ́ gbẹ̀dà òkè yàmù lópin ìgbà tí àwọn ẹni tá a wí tí wọ́n jọ ọmọlẹ́yìn ànábì tí ti jẹ́ àlùbídà tí wọ́n bá ti jẹ́ aládàáda lẹ̀ gbogbo tí ó bá ṣẹlẹ̀ gbọ́ aládàndalẹ̀ tó bá pè ń kára máa àwọn òpè ní kíni ìṣẹ̀dẹ̀rọ̀j tó bá pè ní kára máa á pè ní kíni ìṣẹ̀dẹ̀rọ̀j torí di eléyìí yẹn ké ọlọ́run tẹ́mi kìí ṣe àpọ́nlé dídẹ lọ́lọ́run ọba dẹ ẹ sì ti mà kí ti wá nínú hadith látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wa sallam inna Allah la yumli ala hàtà ìdá ọ̀kadàhù tàbí ọ̀flẹ́tì ọlọ́run ọba máa tẹ alábòlù títí tí òbí ìgbà tó lọ́wọ́ bá ra mu òní rọ́nà jàjà bọ̀. torí ti eléyìí nínú ìsìtìráàj iná ní irú títà tí a lò sí olójú kan òpùrọ́ nígbà tó bá dé nígbẹ̀yìn ìgbà yóò pera rẹ̀ lọ́lọ́ yóò ní òun lè pààyàn lè jiyàn ètè kàrámà ìsìtìráàj ẹ̀dẹ́ yìí yóò sì gbẹ̀yà lórí lẹ́ẹ̀kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ yóò tún ní kó dìde yóò sì dìde á sọ fún sọ́nà kọ́ rọ́ọ̀sì sọ́nà ó sì gbin igi yóò sì ní kó wù lẹ́ẹ̀kan náà yóò sì wù lẹ́ẹ̀kan náà kó sèso lẹ́ẹ̀kan náà yóò sì sèso lẹ́ẹ̀kan náà gbogbo eléyìí gẹ́gẹ́ bí irú ìtọ́nà ọba ṣe lásìkò náà tẹ́lẹ̀ yìí àfihàn wa gẹ́gẹ́ bí ó ti pàtàkì tó kọ́ká mẹ́sìn ọlọ o sí bí ẹni tó ń ṣe bídíà tó ti sọ fún wa bí kàrámà kan tẹ̀lé tó sẹ́ni tó gbẹ́sìn yóò ní máa yín mú sí pàpọ̀ ibi ń gbà tí kàrámà wà rí gbígbà lọ ilé ìwọ ọ̀daràn lọ́wọ́ àfihàn ìjókòó kẹlà nítorí pé kàrámà yẹn àti ṣe lọ́ba yẹn mú kọ rẹ̀ kí ló kọ rẹ̀ àlè ṣe ṣe bẹ̀rọ̀ ọ̀dẹ̀

ẹlẹ́gbẹ́ awo nárínárí ọwọ́ karama kan tẹ̀lẹ̀ nílé ìtaani nílé karama kì í tẹ̀lẹ̀ nílé èso orí ibú ni máa o torí de pàtó máa ní karama kan tẹ̀lẹ̀ kí lẹ́yìn orúkọ tẹ̀lẹ̀ tẹ̀tẹ̀rọ̀ àjò. bákan náà àwọn ẹni ti gé aláwo làwọn àwọn yẹn wò àwọn ti gé wọn máa táwọn èèyàn máa lọ bá wọn kíkẹ́ bá wọn yẹ̀ wò ohun tí ọ̀sán ọ̀nà tí wọ́n ń wá ẹni tí ọ̀nà bíi dáàbìkì rẹ̀ wà lọ́mọ ní títì ẹ̀ pamọ́. subhanallah ó náà wá ní kìlíkà kàrámà ọ̀sẹ̀lẹ̀ tóun azọ̀kẹ́ kàrámà àbí ìsèdèrọ̀ọ̀dì pé jíjẹ náà wọ́n bá jọ sí kàrámà kankan bẹ́ẹ̀. torí de ilé ìjọba ti jẹ́ àlùbídà. tí ọjọ́ kan náà kò já àlùkòsá ọjọ́ kan náà alẹ́sẹ̀ àwọn kò kí sọ́jọ́ pé ń tẹ̀lé tọ́lọ̀ ó tẹ̀lé súnà anábẹ́ Muhammad sọ̀rọ̀ àríwá àríwá sílẹ̀ tẹ́ ẹ bá gbàgbé píríncípù náà fi lélẹ̀ nípa dábì ó náà ní pé wọ́n sọ pé bá rẹ́nìkan ti ń kó

èsì karama kí a jẹ́ kó ìhánà àbùkù ni. tó ń torí di eléyìí báyìí eléyìí àfi hàn wá kíkí téèyàn bá ti jẹ́ mùsùlùmí tó ń tẹ̀lé nàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam tí ń pàṣẹ ọlọ́run ń karama lè tẹ̀lé gbọ́wọ́ rẹ̀. kìí ti dandan kọjá tábìrì kìí dandan kọjá sàhábì nínú àwọn míín náà ti ti jọ gbẹdà òkèèyàn onípìnlẹ̀ jọ kan mi ọ̀kan nínú àwọn ẹni tó lọ ra ni tí wọ́n máa fi lọ́sàn àti lóru tí wọ́n sì máa fi ṣe wà fún wọn máa tẹ̀ láti ẹ̀rẹ̀ tí wọ́n máa dènà sí tọ́lọ̀ ní ká máa ṣe bẹ́ẹ̀. ó lè jọ́ kan wọn ilẹ̀ tó ti fi kàrámà yọ tẹ̀lé gbọ́wọ́ wà sọ̀sọ́ wọ̀ọ́rù ka àtìlẹ̀lẹ́sọ̀nà kò lè tẹ́tẹ́ ká سؤال القرآن تنظم يعني أهل الكتاب وأهل القرآن والسنة يعني القرآن يعني السنة wọ́n ń pè wọ́n ní kíni yóò gbígbé àwọn àwọn eléyìí tí ọ̀daràn ni wọ́n wọ́n ní àwọn òmìnir sunna kùránì tuntun àwọn báwo la kùránì fẹ́ tó nígbà tó ti pé àwọn kùránì lápèjúwe irun àti lásán lọ́nà pa wá fún ká kírun irun mélòó láwọn kí tó bákan náà báwo láti ṣe máa igi rákà mélòó mélòó ni kò Al-Qur'ani ṣùgbọ́n sọ́nà sàlàyé rẹ̀ àti màbá nàbí sallallahu alaihi wa sallam wọ́n ní ala inni utitu al-Qur'ana ẹsẹ̀ tiẹ̀ gbọ́ o ọlọ́run bá fún mi ní alukurani àti irú alukurani pẹ̀lú alukurani irú alukurani tọ́lọ̀ ń fún ẹ̀yin tẹ̀ ń pera yín kó àníyàn aláìmọ̀kan olóṣù gbogbo tẹ̀ ń pera yín ní kó àníyàn kólẹ́tì wá rí gbẹ̀rún àtúbà àràkà méjì nínú àkùrá yín kólẹ́tì gbẹ̀rún mọ́tìrì àràkà mẹ́ta àbúrò wàlàá wàlàá ìṣá kólẹ́tì kíráàkà mẹ́rin mẹ́rin wọ́n ní lè wá lólódò ń àkùrá torí tẹ̀ ń bá ń àkùrá ẹ̀ nínú àkùrá wọ́n ti bí ọlọ́run bá sọ yìí ṣe فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع ẹ̀fẹ́ ìjọba wù yín nínú àwọn obìnrin ẹ̀yìn ẹ̀fẹ́ ọlọ́jọ́ra wọn a sì pè wọ́n lólòdù wọn bínú àyà tó sọ àgbéyàwó á kí ẹ tí wọ́n lọ sọ pé méjì méjì. wàtúláta mẹ́ta meta meta mẹ́rin mẹ́rin méjì méjì méjì agbèfàgbà. ṣé ṣé ẹgbẹ́ ká pọ̀ yín bẹ̀ kíkẹ́ ajẹ́kùn gbogbo tó bá ní àwọn méjì àdúrà nípò ọmọ mójútó. wàtúláta rákà wọ́n tún ní rákà mẹ́ta mẹ́ta meta. sì ìyàwó mẹ́ta mẹ́ta. wọ́n ní lóhùn àti àtúrò àti ìṣá àtúpẹ́ kọlọ̀ tọ́lọ̀ ọ̀sán mùsùlùmí lẹ́yìn tó kọlọ́ jẹ́ torí kò lòdì táwọn eléyìí. èyí sàn án lásán bì irú wọn bá ní kíní kankan ráàmù kẹsẹ̀ lẹ́sẹ̀ mú wọ àwọn wọn náà máa wá láti Pakistan yẹn àti India yẹn bóòlì bóòlì bóòlì kàrámù tó wá rọ́nà gbà tó bá dé kọ́dọ̀ ọ̀hún bídíà ló ti wá. yẹ gbogbo tó bá ṣẹlẹ̀ lọ́dọ̀ tiẹ̀ tí àmọ́ ń pè kàrámù tó bá kọ́dọ̀ ẹni rẹ ló ti ṣẹlẹ̀ kíláàsì fún ìṣẹ̀lẹ̀ bákan náà ó lè jẹ́ pọ́ ẹni tí ọlọ́run ní kíkà ara mẹ́yọ ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ tí ọ̀jẹ́ sàhábí tí ọ̀jẹ́ dábìrì nínú àwọn èèyàn tí ọmọ ẹgbẹ́ tí wọ́n gbẹ̀dẹ̀ àfìyàmà ó lè jẹ́ min ahli al-ilm nínú àjọlọ̀ fún yín mà. ẹ ti ti mà sẹ́nà أهل العلم العلم ما وناني العلم الشرعي إيماني يا الله وإن تكتين لولو مجمع إبا إيه في مالك وعالم بعلمه لم لم يعمل مسعر في النار قبل الجهلاء قولوا ما تدفين مارك يبي إيه تسين wọ́n kọ́kọ́ jó nánú lẹ́síwájú àwọn aláìmọ̀. torí ẹ̀ kí náà bá ní ìmọ̀ ìgbẹ́ mọ̀kàlíyà mọ̀kàdálíyà mọ̀kàwáwíyà mọ̀kàfáwíyà àdẹ́wà. gbàtó òfin gbogbo báwíyà wáwíyà dálíyà gbogbo ẹ̀ kò sí ètò òfin ṣiṣẹ́ sẹ́wọ̀n pé yóò di yá ìyà ìjọba di yá ìyà failure upon failure. tuntun rí de lẹ́yìn báyìí. إنما يخشى الله من عباده العلماء ẹnì kan kọ́ ni máa pa ìwọ náà nínú àwọn ẹrú làfàwọn olùmọ̀ torí rẹ̀ làwọn olùmọ̀ sọ é pé ẹni tẹ́ bá rí tí ń pa ìwọ náà lásìkò tí ń pa ìwọ náà ó ń gángan lólùmọ̀ ẹni tí ọ̀pá ìwọ náà síra kúnlé gbogbo ọ̀rọ̀ kún orí ẹ and then what what is the benefit? màfi ṣe àìdá òwúlò nítorí pé nítorí wọn sọ̀rọ̀ ah, kan oríṣi ọ̀rọ̀ márùn lọ́wọ́ lórí mọ́sálà yẹn ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́kẹta ọ̀rọ̀ ẹlẹ́kẹrin ọ̀rọ̀ ẹlẹ́karùn láàkì ọ̀rọ̀ láàrí àríṣẹ́ má fa idẹ má fi fa idẹ wọ̀wá kò sáfà níbẹ̀ nítorí délé zakatu lẹ́yìn àlàmẹ́ zakama kò náà ní ká fi ti sẹ́ yẹ́n ti pé ó ń bọ̀rọ̀ yìí la ẹ̀rín mi. لا تنظر إلى عملي ينفعك علمي ولا يضرك تقصيري ike ìmàmí ní kẹ́ ẹ̀wẹ̀ mọ́ wùwà mi ìmàmí ọ̀mà sẹ́yìn láǹfààní àìdá mi ò ní níyìn là ó yẹ kó lùmọ̀ jẹ́ àpèjúwe fáwọn èèyàn àwọn olùmọ̀sán ń sọ ń bì tuntun kí kàràmà ti lè ṣẹlẹ̀ bọ̀ àwọn náà ló lùmọ̀ lórí tuntun wọn fi àwọn ti sẹ́ ó sì lè jẹ́ ọ̀kan min ahlil jihad bí wọn tó ṣe jihad fi sabilillah oríṣiríṣi là ń tètè jihad jama àwọn èèyàn wà tó ti pé yuqatiluna hamiyatan wa minhum man yuqatilu shaja'atan wa minhum man yuqatilu 'asabiyyatan ẹni tó ti pé ń jà torí kò lè pè láti wà ẹni tó ti ń jà kó lè bá àmọ́ lálágbára wà ẹni tó ti ń jà torí kó lè bá gbé fún ìran rẹ̀ ẹ̀yà rẹ̀ ìlú rẹ̀ wọ́n wà. أي ذلك في سبيل الله سالني سالني سالك يا بني يا قلب العاشق يا المشرق لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله ولن تبجح nítorí kó lè bàjẹ́ pé kó lè wọn lọ́n lọ́ka òun ní jagun torí kíni nítorí ọlọ́. Ṣé irú wọn? Yes karama ti lè tẹ̀lé. Ilé kó ti ṣẹlẹ̀ láyé sí náà, ẹ wò gbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ìjà ọmọ Afghanistan yẹn. Ìgbà tí àwọn Soviet Union, àwọn Russia, wọ́n lọ gba Afghanistan. Tò ní early nineties àbí ìparí eighties, tá gba Afghanistan wọ́n kó àwọn táǹkà kan wọ́n bẹ̀ táwọn èèyàn rí wẹ́ tẹ́gẹ́ táǹkà kan fúnra rẹ̀ yóò tún lọ fún orí àpáta lọ. àtàwọn bàálù tó ti pé máa ń sọ àkàrà olóró tó ti fún àtẹ̀tẹ̀ ṣe irú wọn jáde ni. nígbà tí èèyàn kan lọ dá agbára wò lọ́dọ̀ àwọn aláìlágbára. tọ́ ẹ ti ti mọ̀ ike ní tó bá kú torí ìlú rẹ̀ ti ń dáàbò bò tó ń sì jẹ́ mùsùlùmí sọ̀wọ́ ṣẹ̀yìn ẹ̀jẹ̀ ṣẹ̀yìn. àwọn ará Afghanistan gbà yẹn kó tóbi bọ́ọ̀lù tí wọ́n náà ti dàkúdà tó ń torí tọ́lọ́ wọn fẹ́ dáàbò bò yìí wọn. nítorí tọ́lọ́ wọn fẹ́ kí àwọn aṣọ́nidẹ́rú amúni amúnisìn wọn nílò wọn bá ọlọ́pàá ló wọn. wọ́n ń ròyìn àwọn nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn àwọn nǹkan ìyàlẹ́nu pọ̀ mẹ́rin wọ́n nígbà tí àwọn rọ́ṣíà yẹn bá gbé bàálù burúkú dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn tó bẹ̀rẹ̀ sí ní yìnbọn àwọn máa ń tẹ Allahu Akbar Allahu Akbar ẹ̀rú ó gba ẹni tí ń gbé bàálù gbọ̀ngbà mi débi pé kò ní mọ̀gbà tí bàálù ọjà máa lọ àwọn eléyìí ò ní kankan òkú lásán gan sí. Allahu Akbar mísà tí wọ́n fi bàálù jù ú gbàgbé ó ti bọ́ ọ̀lẹ̀ ó sì máa fọwọ́ ra lórí báyìí kò sì ní fọ́ subhanallah àti tó tó bá fọ́ àbá àkàrà burúkú nù. ṣùgbọ́n subhanallah ọlọ́run dáàbò rẹ̀ wọ́n wọ́n ní àwọn tó wà nù táǹkà yẹn tó táǹkà ẹ̀ lẹ́rù. wọ́n ti jáde kí ni nǹkan tí ń gbà wọn dẹrù kẹ. kí ẹ bó ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àyè náà nàìjíríà bí látàrí wọn gbogbo ìgbà gbogbo ìgbà tá à ń bẹ lọ́pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ mùsùlùmí ọmọ báwọn ìjà ọmọ báwọn mùsùlùmí máa gbogbo olúwa lálàáfíà ọ̀ á di fìtínà ti ń ṣẹlẹ̀ sọ àwọn mùsùlùmí nígbà tó di pé àwọn ẹni tí wọ́n ń bá wọn jà wọ́n lọ lo àwọn àdàmàdì sọ́jà àdàmàdì ọlọ́pàá wọ́n kó máa wọ̀lú wọ́n fi máa pa àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni wọ́n kí n tẹ́ bá nínà lẹ́yìn wọ́n fi dáàbò bò ra ẹ̀ àwọn mùsùlùmí ọbẹ̀ àdá òmùàpọ̀pá kálukú náà sá kò tẹ̀ jáde wọ́n wá wọn pọ̀ ní ṣíṣe tẹ̀sí ẹ̀. Àdéhùn Allahu Akbar apá kan náà àwọn èdè yìí dáná bá àwọn mùsùlùmí Ẹ kí lọ́wọ́ yín yìí. náà ni. Tó tẹ́ bá ti wí bá àwọn máa rí àwọn kiri kẹtọ́ ó túmọ̀ sí gbogbo gbàtẹ́ bá dúró tọ́ náà ọlọ́run ló dùn jù gbogbo gbàtẹ́ bá ti tọ́ náà ọlọ́run ò ní pa yín. torí di níyì á máa rí ike àwọn tó ń ṣe jihad tọ́ba irú àwọn àjà yóò fìtínà wọn pè é ṣe jihad ọlọ́run náà jàre fìtínà nítorí pé àwọn ìjà kan ní sísè ẹ̀yàmẹ̀yà ló máa ń bi lọ́pọ̀lọpọ̀ ẹ̀yàmẹ̀yà ló máa ń bi lọ́pọ̀lọpọ̀ bọ́ọ̀sì ẹnu kí nàìjíríà ń bẹ àná kan pọ̀ ó yíṣì púpọ̀ ìjà tẹ̀ ń jà lórí ẹ̀yà mẹ́yà láti dà ìbá tẹ̀ kó di olúwọ̀ àbí ẹ̀kọ́ ni ìgbé ya dáná kókó pa mùsùlùmí á àjẹkù àwọn bá mùsùlùmí dànù fa tó ilẹ̀ iná bá jáde pé hayya ala al-jihad hayya ala al-jihad jihad bá wò. tó nítorí délé àwọn fìtínà yẹn àwọn tó bá dá síwájú wọn mọ̀ fáwọn èèyàn sọ sí òdodo tó kẹ́ tó bá dá síwájú kì í dà lóru ẹni tó bá jẹ́ síwájú kì í forí àwọn èèyàn sọra wọn. ẹ gbìyànjú ọ̀nà tó ṣe pé màá dín àwọ̀ yánpanyánrin ò ní máa pọ̀ láwùjọ. gbogbo ibi tẹ́ ẹ bá rí i pé wàhálà ti lè máa ṣẹlẹ̀ ẹ máa díbẹ̀. sọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ ẹ̀mí ọ̀pṣọ̀ ti kẹ́ ti bẹ́ẹ̀lì ara yìí lọ. torí ní eléyìí báyìí ó lè ṣẹlẹ̀ sáwọn ti ṣe jihad. ọ̀bí ti já ó sì lè ṣẹlẹ̀ sáwọn oníkàràkátà kàràmá ti lè ṣẹlẹ̀ sáwọn kàràkátà subhanallah tẹ̀lé kọ́ àwọn náà nípa ọlọ́run wọ́n ti gbọ́ ọlọ́run ọba gbọ́ ẹ lọ ra ẹ̀yìn wọ́n ti pè bẹ́yà tó máa pẹ̀ tó wà náà agolo tó wọ́n sọ pé tó máa pẹ̀ fi yẹn ó márùn tó máa expire fa márùn ló kú tó expire ti lóbi ẹ̀ka lé ẹ̀ máa. gbogbo gbogbo àwọn fi ń dikun ọjọ́ ẹ máa kí mi pẹ̀lẹ́ kí ló dé ògùn tí ọ̀sẹ̀ lẹ́yìn náà ní bẹ́ẹ̀ni mo kí náfdà fi bẹ̀ fa títí tí bá ti pé ìwọ dáwò ẹni tó rọra rà yọ̀ọ̀rà lọ mú lọ fún náfdà àwọn náà ti sàdé òun how many million kẹ́ni tó bá tó àṣírí oúnjẹ tí ọ̀dà sáńtà fún yẹn àwọn fún yẹn mílíọ̀n báyìí àwọn òsì ní tú àdírí rẹ̀ kó lọ́ wá tí wọ́n fún. tọ́ ọwọ́ akójọ márùn Allah lọ́la tí wọ́n ń páyọ́ lọ oṣù gbọ́ lọ́wọ́ bá gbọ́ làwọn kan bá dé wọ́n bá ní obì kan táwọn ibi ọ̀gbìn táwọn ń ṣe nílùú yìí tòmátì tí wọ́n ń gbìn kò dé kọ́ bẹ̀ wọ́n kó ti yẹ tó ń torí délé àfi káwọn olóṣó máa bẹ̀rẹ̀ bàbá láàrin jọ márùn wọn rà á tí wọn tún wá rú ẹ àmọ́ àwọn ọ̀dẹ̀dẹ̀ kú jẹ o orí wọn ṣe ń rà náà wọn fi ń sílẹ̀ wọn ṣe ń rà náà wọn fi ń sílẹ̀ ẹgbẹ́ kàrámà náà àbí ẹgbẹ́ kàrámà bóyá twenty million bọ̀bá tó kù ń bẹ sọ́mọ akéka ọlọ́run bá ní kó tún sàlátà dé torí ọmọ yẹn sàfẹ́yà á yẹn jẹ́ àlọ́ òun àkàràjà wọ́n yẹn nínú àìsàn láyà ẹni tí ń tàdé rà báńkì wa bọ̀ wọ́n rí kéṣọ́ọ̀bù rẹ rọra fẹ́ sí díẹ̀ wọ́n ti rí kọ́ wà ní strategic area ẹ̀ńdà wọ́n á bọ̀ wọ́n ní à ọjà tó àlórí àtẹ́yìn gbogbo fifty five hundred thousand lọ tó àwa ń tiwa tẹ́ bá bá wa sí a máa yá yín ní five million naira ẹ̀rọ kí tàǹtínù tàǹtẹ̀ à ẹ̀rọ kó rí ọ̀kọ̀ọ̀kọ̀ kù lọ ẹ̀ka náà à kọ́lọ̀ ń tẹ́jọ́ mi yẹn èyí ó ti bẹ̀rẹ̀ sí ní calculate ní ọmọ ti kọ́ díẹ̀ tó kéé tó bá tó owó yẹn máa kọ́lé kan tó tún máa kọ́lé yẹn tán jíìpù kọ́ kìnnìkà <laughs> five hundred thousand rẹ̀ yóò ti kọjá pé olùsí làwọn tó bá lélẹ̀ yìí ó ti bẹ̀rẹ̀ sí ní ronú ẹ̀sìn ọ̀gbìn bá ń kì tẹ́lẹ̀ náà ìdílé bísẹ̀bí lè la bísẹ̀bí lè máa ẹ̀hẹ́ owó torí owó wọn ti dábàá ìkìlẹ̀ owó òun kọ̀ọ̀bá ìjọba àbòjú kọ̀ọ̀bá àtún áfúlà àwọn ọmọ aráàlú wa o nígbà tó fẹ́ wọ ẹnu ọ̀nà báńkì nílẹ̀ fún padì àwọn ọmọ nǹkankan lára mù tí wọ́n láwọn yọ lówó gbàtà láwọn yọ lówó wọ́n ti tọ́ lójú kòkòrò wọn lálàá pẹ̀lú bíìlì bọ́ọ̀ ẹ̀ bíìlì gbogbo ẹ̀ wọ́n lálàá pé àmàdùlówó èmi ò ti kéde èmi ò ti kọ́ búrú tó kú dẹ́dẹ́ kọ́ gbowó òun bá bá àwọn ẹni ọlọ́run pàdé ọ̀rá rẹ̀ àpáyọ̀ ọlọ́run wàláì alhamdulilayi bí máa nìṣe wà pẹ̀lú mi gàgà mí náà ń wò pé àṣegì ah, ní yìí sẹ́yìn páyọ̀ ọlọ́run páyọ̀ ọlọ́run lọ́ba ní kọ́ páyọ̀ ọlọ́run. báńkì bá dé wọ́n bá ní ọ̀tún alẹ́ wa gbogbo à ah, mí ah, ṣe máa. àbọ̀ òun lẹ́sẹ̀ àpò àti gbogbo alábẹ́ gbogbo process àti iṣẹ́ tìlú àbújá àti lọ́kìnní kan kò burú gbogbo ẹ̀ ló lówó tẹ ná iye báyìí ẹ tún gbà ẹ máa lọ ìṣe máa. sẹ́wọ́n àtọ́sọ́ kó o ṣe máa ọlọ́run bàbá mẹ́rù ọlọ́run bàbá kadé lọ́ba ní ah, bẹ́ẹ̀ ti ń tajà tó tà ń sìn yá ń bì nǹkan nǹkan yóò ké èmi lówó ẹ̀yin ti ń tajà ẹ̀mọ dáadáa ẹ̀yin tẹ̀ sí wá sí strategic area twenty million ẹ máa fi ra ẹ máa fi tàbọ̀ tí wọ́n dáadáa ń ta náà ni every month á máa ṣírò èrè tó bá wọlé èmi pẹ̀lú yín àjọ máa ṣe àrẹ two to ọ̀dà àbí ọ̀dà fi ọ torí máa ń yẹ ẹ ń ṣèdánwò ó yí sì fún ẹ láti gbé sákàdá wọlé kọ́nà ìwò o máa kọ́ áńsà ọwọ́ apá àti ọmọ adùnú pé ọ̀pá ọ̀la ọ̀pá nítorí pé ó inú àpèlè lè ìjọba gbarú ẹ̀rí yóò máa jẹ tí mo gbọ́ ni àbí mo jí làṣẹ kẹfì láti kàkó ojì o èèyàn wá gbèrò wọlé ó sì ti ka ẹ̀kọ́ rẹ̀ níwọ̀nba ṣùgbọ́n bó ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ̀wé báyìí tí gbogbo ẹ bá sá lọ́mọ lórí bí wọ́n ṣẹlẹ̀ àbí ìṣẹ̀lẹ̀ àtàwọn pín question paper àbí answer sheet lẹ́pẹ́ ẹ̀wọ́n ti pín ẹlòmí oṣù kọ́kọ́ láàbù lọ òní mọ ti ṣe mọ́ láàá ilẹ̀ tó tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe tẹ̀sí ọlọ́run bó ti nà fún ọ. لا إله إلا الله أستغفر الله أستغفر الله ما بدي له من أستغفر الله أستغفر الله والله ما بعرف أقول أنت kí ìdánwò yóò tún lé kí báyìí lọ lẹ́ẹ̀mẹ́ta máa gbọ́ hundred percent. wàhálà ọlọ́run kò sì sọ. tòtòrí kò wọ́n mẹ́yẹn sákẹ́lá yẹn ti àlọ́ ọ̀hún máa kọjá ìrẹ̀lẹ̀ nìkan ti ń pè atẹ́kùn sóru kankan wípé wọ́n ti ní kíní kan kì í ṣe kíní kan kíní kan ló máa ń pè kíní kan kíní kan gbé kíní kan tì kíní kan ẹ̀ kẹ́ni ojú òkun ti lọ́tẹ̀ wá pè é. torí kò sí karama fáwọn mùjìrìmí kò sí karama fáwọn ọ̀daràn tó a lè fi wọ́n wéra wọn afẹnẹjà alùmùsùlùmí náà kẹlẹ mùjìrìmí kí wọ́n dọ́gba wọ́n lè dọ́gba ọlọ́ọ̀ni níjọba ni pẹ̀lú àwọn ọ̀daràn. a wọ́n máa ń ṣe níjọba wọ́n níjọba wọ́n ṣe subhanallah nígbà tí gbogbo nǹkan dàrú alhamdulillah alhamdulillah ẹnìkan wá ń yọ ọlẹ́gbẹ̀ẹ́ gbẹ́ alhamdulillah báwo ṣé ìṣe ni a alhamdulillah ala kulli hal. òní nǹkan kan kọ́ sísè alhamdulillah bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣẹ́bí yẹn náà ni òní kan tó rí rẹ̀ ti dàrú lẹ́ẹ̀kan náà. tó ń torí délé ó lè jẹ́ pé ọ̀kan náà máa kẹ́kọ̀ọ́ ìní karama ṣẹlẹ̀ sí ó lè jọ kan náà ṣe ń ra ṣíńtà ló ṣẹlẹ̀ sí ó lè jọ kan náà ṣe ń ṣe creativity àwọn ní factory ó lè jẹ́ pé àwọn ló ṣẹlẹ̀ sí tó tó jẹ́ pé ọlọ́run bó ti náà kankan fún fẹ́fẹ́ nìkan tí ìṣerú rẹ̀ rí tó lórí tìrìtì wá á kẹrà eléyìí gbogbo ẹ̀ túmọ̀ sí tẹ́ bá ti tẹ́ bá ti páyọ̀ ọlọ́run ọba sí tẹ́ ìjẹ́ni tó gba ọlọ́run ọba gbọ́ sí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba máa sí náà àwọn nǹkan ńláńlá tí ọ̀nà ṣẹlẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bá ti sọ kò sí ń lo dáwà lé ipe ọ̀fẹ́ kékeré kan mérekù kan kó tẹlẹ̀ gbọ́wọ́ rẹ sẹ́wọ́n káwọn kan ti wọn àbẹ́ àmọ́ bẹ́ẹ̀ ti wọn ni kékeré kan ògbó mérekù ọ̀tẹ́lẹ̀ kékeré kan tẹ́lẹ̀ àtúntò kò sí ń lò lànà tàbí òye wa kò sí ń lò lànà torí ẹ̀mí ti jẹ́ pé kò sínú àdúrà pé wọ́n náà sọ̀rọ̀ mi di yanu. Sádùá ni. Náà nàìjíríà pé àwọn akọ́tẹ́ yorùbá máa kọ́ pé sọ̀rọ̀ méjì yá ni àmọ́ torí tí wọ́n bá ní kọ́ lọ́ọ́ sọ̀rọ̀ rẹ̀ yàrá tó bá burú náà wọ́n yàrá náà ni tọ́ba ti tún dáa náà ó ju yàrá pé èwo lọ́wọ́ ń fẹ́ sọ̀rọ̀ wọ́n kọ́ sọ́ọ́ ti yàrá ìyanu jẹ́nẹ́rẹ́lì ìlà ó tún lè kọ́ sọ́ra fẹ́ ilẹ̀ lọ́sí ìlà ẹ̀dá máa sọ ìyanu lédè yorùbá ń tó tọ́ka sí ní àdánwò. torí ẹ ẹ máa ń ṣàdúrà tí ń ṣépè fún rẹ tọ́lọ́ máa ní tọ̀ ọ́ kò ń gbà. tọ́ba ti ya àrùdá gbogbo wá nítorí ti ilé ìdílé pé kókò sí àwọn mùsùlùmí àwọn kì í lé nǹkan ìyàlẹ́nu púpọ̀ tẹ̀lẹ̀ nǹkan ìyàlẹ́nu dáadáa àwọn kì í lé púpọ̀ tẹ̀lẹ̀ dáhùn ṣùgbọ́n látàrí kò ń tẹ̀lé tọ̀nà látàrí kò ń ṣe tọ̀nà látàrí kò ń payọ̀ lọ látàrí kò súnmọ́ lọ látàrí kò tẹ̀lé tànàgbà Muhammad sallallahu alaihi wa sallam wọn máa wọ̀ra. ẹ̀mọ inú ti tẹ̀lẹ̀ sí ìgbésí ayé àmọ́tẹ́mù. nísìn wọn lọ́nà yóò yọ gbogbo ẹgbẹ́ bá gbà tọ́ bá. olùkọ́ bẹ́ẹ̀ ni wọ́n náà gbogbo tó ọmọ olè máa ké lè ilà bí kúrẹ́ yìí ilà bí ìmìrẹ́lẹ́sẹ̀ ṣẹ̀dá ìwọ̀sọ̀ yìí bẹ́ẹ̀ ni àbúrò wọn bá ẹlẹ́lẹ́ yìí ẹlẹ́dí àpàlọ́hùn mẹ́njú àìwá mẹ́nàhùn mẹ́nàkọ́ ó sì lọ láyò ó di láyò. àmọ́ gbà tó jẹ́ pé wọ́n kàn nínú mi náà ìbáraẹni ìṣòwò díẹ̀ nínú àwọn ẹrú ọlọ́run máa ń dúpẹ́ fọlọ́ wọn máa tẹ̀lé kékeré ní àwa ẹ̀yìn wo ọ̀dà mọ̀ kankan òkú ọlọ́run yọ ẹ̀ torí tó bá mọ̀ kọ́ lọ yọ ọmọ kọ́ lọ sórí kan fún ọ. tòtòrí de léyìí kí a máa dúpẹ́ fún ọ lọ́pọ̀lọpọ̀ lórí orí tó lọ́wọ́ bá ti fún wa torí kí tá a bá dúpẹ́ fún omi tún bọ̀ wà ìtàzẹ́nà rabbukum la in shakartum la azidannakum wa la in kafartum inna adhabi lashadid ẹ̀ gbọ́ tẹ́ ẹ bá ti sa ìmòrè ìyá ìmì ọlọ́run bá ń kọ́ kó lè kókó wà wá. àmì ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́dà kò jọ̀wọ́ ti wá lọ́kàn nínú ẹni tí ó gbàgbọ́ lódodo ó ti wá lọ́kàn nínú ẹni tí ó páyà rẹ̀ ní àti ní gbangba ó ti سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك